الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أنا أقول لكم الله bákanáà fi ẹ̀mí ìmúre rẹ̀ sí. àdìsọ̀rọ̀ ìjà àtẹ̀jẹ̀ fún anábọ̀ àmọ́ṣọ́ sọ̀rọ̀ bá àwọn olùkọ́ àti ọ̀sán. kí ìjà àtẹ̀jẹ̀ náà kí ló máa bá kó bá gbogbo àwọn ọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀. Àtúrà wa ní kíkí ọlá sí tọ́lá kíkí ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ní èyí ahmed ìṣíwájú nínú tíra usul sunna ti alimam ahmed ìyá ń ṣàlàyé ọkùnrin wa ntí akàkùnrin wa gbẹ̀yìn ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa àti àdìtọ́kàn wa fáwọn sọ̀hábà àwọn tí wọ́n jẹ́ ìṣíwájú wa kí ni ojúṣe wa tí wọ́n ipò wo ni wọ́n wà nínú ẹ̀sìn àṣàlàyé ní ìlú wa nínú ìdálẹ́kọ̀ọ́ àti ìdí àṣìbẹ̀yẹ ní èdè ìdílé láti àádá. أما تسوي أرى الباب أيضا يسوي ما تجي والنفاع هو يوسف أن يكفر بالله ويعبد غيره ويظهر الإسلام في العلانية مثل المنافسين الذين كانوا على الإسلام الله صلى الله عليه وآله وسلم wọ́n ní wà nípa musaafir ní nípa wọ́n ní ó ní ìṣèkèfèrè sọ́lọ́ nípa ó ní ìṣèkèfèrè sọ́lọ́ lọ́nà ìṣèkèfèrè sọ́lọ́ àyẹ̀kùn ọ̀pẹ̀lá wọ̀yá kọ́dà ọ̀yọ́ oníkéyàn sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ wa ní nǹkan Islam, ويظهر الإسلام ويظهر الإسلام على tó yẹ pé ní gbangba rẹ yóò fi islam àtàwọn èèyàn ẹ máa islam lórí. báyìí kò tó ìsìlámù wò tọ́lọ́ máa ń kírun lójú ayé ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ yóò máa kírun lójú ayé ṣùgbọ́n ní bọ́ọ̀lù rẹ̀ yóò máa ṣe lọ ẹ̀ta gbogbo ẹ̀ lẹ́nu kiri ó yẹ kí ó ní ó lè bá mùsùlùmí jókòó ó lè bá ṣe nǹkan tá a máa ń ṣe ṣùgbọ́n yóò lọ bá wọn aláwo lẹ́yìn yóò lọ bá wọn kọrin yó yóò lọ wọn oníṣẹ̀ṣe yóò tún máa bá wọn ṣe dáńtọ́ tí mo náà fi kiri torí tó jẹ́ nípa fún wọn lágbára onígbẹ́yẹ ní ojú méjì kó ní ìlú méjì ó sì mọ̀ bá ikọ̀ méjì ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ikọ̀ méjì tó yàtọ̀ pé àwọn níbi bá àwọn méjì ṣe lẹ́rẹ́ là ń pè pọ̀ tó bá dẹ́dọ̀ ọ̀pọ̀ sí yóò bá wọn lò tó bá dẹ́dọ̀ ọ̀pọ̀ sí yóò bá wọn lẹ́nu ìlànà pè ní nifaq مثل المنافقين الذين كانوا على عهد رسول الله صلى الله عليه وآله وسلم ẹni gẹ́gẹ́ bí ìṣesí àwọn mọ̀nàfíkù àwọn tó wà láyé àdúgbò Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ṣe pé ìdáná bá ní gbogbo wọn jọ lógún wọn sì lọ bá wọn àti pẹ̀lú wọn lọ bá wọn Yahudi wọ́n lọ máa wọ́n. ìmọ̀mù ahmad wọ́n ní ààbà tààríkù nípa afọ́n ẹni tó lè ṣẹ́rí ọ̀rọ̀ yìí ní ààbà tààríkù nípa àti àgbà eléyìí ni definition nífàáfì àgbà nítorí lè gbé yẹn fún mẹ́rin ó ní gbogbo mùnẹ́fìkì lórí báyìí a ní nífàáfì àgbà yìí sábà àlàyé ìwà ṣùgbọ́n bá dé ní ìfàṣọlá àtàwọn báyìí lẹ́yìn ọdún ìsàmì ìmọ̀sílámù kó máa bá mùsùlùmí ṣe àtàwọn tó lóṣù wọn pọ̀ kó máa bá wọn ṣe lẹ́ẹ̀kan náà yẹn là ń pè ní àtìfàṣọlá àtàwọn. yẹn ni alimami ahmed sọ pé ní ànẹfà wà lùkùfù yẹn náà kanu àwọn àwọn ọ̀rẹ́jẹ́ mùsùlùmí náà ní ọmọ ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ bí wà kó máa wà mọ̀ náà fi kú ìyẹn ti àlejò ní kúkú tó mú yẹn kó nu ẹsùn kò yẹ pẹ́ ṣẹlẹ̀ òun náà. iṣẹ́ kẹfẹ́rí látara kó yẹn ti lè fa ọlọ́wà sùpánà àtàlá ẹ̀jẹ̀ náà kò lè wù. torí pé ọ̀nà tí yẹn máa ń lọ sí kẹfẹ́rí ọ̀nà tó pọ̀ lọ. àwọn tó kù sí káwọn tó kù ṣe ní ìjẹ́kẹfẹ́rí tó ń fún ẹ̀sùn kó wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn tó yẹ pé ní àwọn ọmọ ọdún ńlá ẹni tó bá wọn ẹlẹ́nu ọdún àwọn akókò náà ọlọ́run tó ń tẹ̀lé wọn náà tó fi àwọn ọmọ náà yóò ká gbogbo náà pọ̀ wọ́n ń tan ọlọ́run wọ́n ń tan ọlọ́run tọ́lẹ́ni tí oníwàá kírun tí ọlọ́run tẹ̀ ní í ṣe o tó tó lọ́dọ̀ àwọn tẹ̀lẹ́ lẹ́yìn àbí lọ́dọ̀ àwọn aláwo tó tó lọ́dọ̀ yìí lẹ́sẹ̀ ẹgbẹ́ ti san ọlọ́run ọlọ́run wà wà káàdé kòkò òun náà ń tẹ̀ wọ́n wọ́n ń tètè sọ́dọ̀ ọlọ́run náà ń tètè sí wọn. sálẹ̀ ìròyìn ọlọ́run bá pé ọba adé kòkò sáré omi ọlọ́run ọlọ́run ọba ọba adékòyè ẹ àlèyé ọlọ́dún wàyẹ̀wò kúrú wàyẹ̀wò kúrú ńlá ọ̀lọ́ pẹ̀lú ìmọ̀kìrì láwùjọ ṣé wọ́n ń tan ọlọ́run ẹ̀ ń tàn wọ́n ń délé lọ́lọ́ ọlọ́run ẹ̀ ń délé ìṣẹ́wọ̀n sáwálé omi ọlọ́run ọba adékòyè ọlọ́run á tún síbẹ̀ lẹ́nu torí ọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn akóníta fún mi tó lálàyé ààrẹ lọ́kọ́ ọlọ́run bá dé pé ṣùgbọ́n ó yára ẹ̀kọ́ ń dẹ́kẹ́ sí àwọn ọmọ dẹ́kẹ́ irú ilé ìdájọ́ ní àfìfá ọ̀bálà pé irú ilé yẹn máa ń ṣe kọ́lọ̀ fún bá àwa ní ìpínlẹ̀ kan ọba adéke lọ́nà bá a lóṣù wọn ti gbé bàbá fẹ́ ṣòro yá ni ọba tí máa ń dẹ́gbẹ́ táwọn náà lè dẹ́gbẹ́ máa ń dẹ́gbẹ́ lọ́sẹ̀ máa ń tó àná àmì ìpínlẹ̀ kan ọba adéke lọ́nà torí pé ìròyìn tí ò dáa jù òbí wọn máa ń dẹ́gbẹ́ lọ́nà ọlọ́nà ń dẹ́gbẹ́ tí wọ́n ẹ̀sán tẹ́ wọn lọ. Ìrẹ̀ náà nínú ọ̀yẹ́mọ̀kùnrin ọ̀yẹ́mọ̀kùnrin ọ̀gbà. Ọlọ́run àmọ̀nà wọ́n ń di sí fún àwọn yẹn ni bẹ́ẹ̀ náà ń di sí fún ọlọ́run pé à ń ṣe kí ẹ wọ ọlọ́run ọwọ́ àkáàdé gbogbo wọn náà ń gbé tètè yín wọ́n yìí gbà ọ́ọ́kù kò yà sọ́ra nínú tètè kò náà oníkẹ́tọ́ bá lọ kírun nígbà tó lọ́wọ́ tí wọ́n ṣe léwu tẹ̀gbẹ́gbẹ́ tètè ìpìlẹ̀ òde ìjókòó kírun gbèlè fẹ́ kó lọ́wọ́ ọlọ́run náà mọ̀ náà fi kí wá ìgbà ọ́ọ́mú ìlà sọ́ra sábà lọ sí o kọ́ọ̀mù sáálá dámọ̀ kẹta wọ́n lọ nílọ apàdìyọ ìlọ ìlú ìlọ pé kámẹ́sọ mi lẹ́nu pé mi náà wá sí o ìyẹn ni ìlú sábà wá sí àní lọ sí o sọ lọ́wọ́ ìyẹn náà bá mi ní pé kálukú wọn kéde rẹ̀ ìjọba tó ń pè wọ́n sàn rí o bá ti dìde sọ láti lọ tí ó sì rẹ àti ètò ìyá rẹ kọ́yẹ pé ní ìwà nípa tó ti fẹ́ máa wọnú ọ̀sán ìlú abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ó láwọn ẹ bá ti pèrò òun náà ti pèrò náà ti pèrò náà kírun à ń ti máa ń kírun ní jàmá wàlá yàtọ̀ kálá fún àníhá àwọn òṣèré nìkan tó mọ̀ sálẹ̀ wá kí jàmá إلا منافق أي في منافق معلوم النفاق سبحان الله أي في منافق يقولون لأن أصحاب عن تخمة اليمنين يبقى منافق ومنافق هو على الرجع ونكام من يبيرون جمال ọlọ́run ní àwọn mọ̀nẹ́fì kí tọ́bá kéwù wọ́n wà nínú owó àgbà ìkànnà lórí ìrẹ́rìn wọn lẹ́ẹ̀kejì pé yọ̀rọ̀ ọ̀húnẹ̀ náà fà irun ìjọba tó wá ní kárí mi náà tó ní kárí ìjọba tí tí o ti pèlè ẹgbẹ́ mi bá kojú méjì ọkàn rẹ̀ ló kojú méjì yóò lọ́wọ́ á kéwòn tó lọ́dọ̀ tó kojú fẹ́ kárí rẹ̀ ní ìròyìn kejì mi. ìròyìn wọn lẹ́ẹ̀kẹta wà láàrin ìwúna ọmọ náà ń ta ọ̀nìyàn. wọn à ní rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìrántí ọlọ́run díẹ̀ náà ni ẹ̀jẹ̀ ni wọ́n wá báwọn bá fẹ́ẹ́ ṣe kò dọ́kàn wọn ìwà ẹlẹ́ẹ̀kẹta ní wa mọ̀nà ti kinu wàlá yẹ kúrú náà lọ́ àdúrà kọ̀líla ìrántí ọlọ́run yóò níye kò ní pọ̀ kò ní dọ́kàn wọn inú ṣe ti wọn. èyí ni wọn ní òun náà fi ọlọ́run lẹ́nu ṣùgbọ́n tó dọ́gbọ́n wọ́n ló fi jíṣẹ́ ṣe ẹgbẹ́ ọ̀pọ̀ owó ìlú òdodo ní tí bá láti ọlọ́run lọ pẹ̀ lórí ìwà ìṣiṣẹ́ ajẹ́nulú àkálẹ̀ yìí nínú ayé àdéhùn mẹ́ta tó ti ní ìròyìn rẹ̀ alákọ̀ọ́ alùpàpà ìfàjìọ̀ tó wá bẹ́ẹ̀ ti tọ́lọ́ ẹlẹ́ẹ̀kejì àríyá àríyá kárí ni ẹlẹ́ẹ̀kẹta adamu ìkèrè ńlá ẹ̀mọ́ mọ́ ẹ̀rọ ẹ̀rọ ọlọ́run ẹni wọ́n mọ́ ẹ̀rọ ṣùgbọ́n kò ní dọ́kan rẹ̀ kò eléyìí ní ẹlẹ́ẹ̀kẹta nínú ìròyìn wọ́n ti gbà ní ìtàkùn abájọ́ láyé náà aláwọ̀ ìpàdé ọ̀ àti kátàlì ẹlẹ́ẹ̀kejì àríyá àtàrí ẹlẹ́ẹ̀kẹta ìwọ́mọ̀ ẹ̀rọ ọlọ́ ìgbọ́n tó ní wọ́n láti mùsùlùmí yóò ṣe fi ẹni dáadáa wà mọ̀lẹ́ ọlọ́ba tó máa ń fara ọlọ́ni bá ṣe lè mọ̀nàfìkì fún àwọn mọ̀nàfìkì nírò bí annalahum àbábàn àlèmọ́ fún ìyá ẹlẹ́ta ìró ìyà tó lágbára ń bẹ fún wọn fún wọn nínú bẹ́ẹ̀ ayé abẹ́rẹ́ ìtajà ló sáfún nípa lọ ẹlẹ́kẹta ilé tó pọ̀ ìlú sáfún nípa lọ ní wàá tán. ọlọ́ni nínú lọ́ọ̀ha جامع المنافقين والكافرين في جهنم جميعا ọlọ́wọ́ kó gbogbo wọn mọ̀nẹ́sìkì tí fífi láti tó ń sáwó tí islam ti tún lọ ọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àbọ̀ tí islam ti àtúnjọ ń lọ bọ ọ̀sán ọlọ́ni fún wọn ní ìwọ̀lù káàkiri àbàwọn kèfèrí ìpìlẹ̀ táwọn ti ẹ̀sùn láwọn ẹ̀sùn wọn fún gbogbo wọn ní ìlú pé gbogbo wọn ọlọ́run kò wọn jọ oníjà ánàmàjẹ̀míà gbogbo wọn pátápátá ọ̀nà ẹja ànámọ̀ ni, lọ. nígbà tó wọn ní wọn wọ ọ̀nà ẹja ànámọ̀ èwo lọ́nà fẹ́ wọ́n dákọ́ náà méjèèjì mọ̀nà ẹ̀sìn ti dé tó ní torí pé abúlé olú rẹ̀ ó lé pèsè rí ìpínlẹ̀ lọ. àwọn ọ̀là ṣe ní àwọn àwọn ọmọ mi. pèsè tó ti rà á fún ìyẹn sí ẹ lórí ètò nínú ẹni ní ẹni tó bá ti wọ ní ìlà tó lò ó ṣe mọ́ máa ń bá dára sí ìnáwó ẹni tó bá ṣéǹjì ẹ̀sìn ẹ̀fà tó lòwò ẹni tó ẹ̀fà ẹni tó tẹ̀lé ní ìpẹ̀lẹ̀ wọ́n ní rọ́jà ní islam dábò lọ pé èmi ní ọ̀sẹ̀ islam tọ́mọ ẹ̀fẹ̀ yìí yà fún wa ẹ̀fọ́ tó náà fún ẹ̀ sábà máa pọ̀ tẹ́tẹ̀ tó máa fẹ́ yìí yà fún wa tí ó sì bá ń bá ọ̀sẹ̀ wa ṣùgbọ́n ètò ìdíbọ̀ ìsìlámù wò ẹ̀fẹ́ la káyọ̀ mọ́tò ká eléyìí ẹ̀wọ̀n ara wa lẹ́sìn tẹ́lẹ̀ ojú ojú tó ti mọ́ra rí díẹ̀ ló lé ju ìgbà tó ti fún fẹ́ẹ̀ nìyẹn díẹ̀ ló lé ju. ọlọ́run àfọwọ́n àwọn àfọwọ́lá ó ní gbogbo àwọn mùnà àti kìfìrí àákò gbogbo wọn lọ sí wọn náà lápapọ̀. kínkálukú ya wo bídẹ́ǹsì ìsìlámù rẹ̀ kó jẹ́ kí ẹ̀sìn tì ń lára ó mọ́ sojú méjì o. eléyìí náà wà ní sọ́ọ̀tù nípa ayá one forty ayá tó wá tẹ̀lé wọn ní sọ́ọ̀tù tọ́wà ọlọ́run wà hádà lọ́wọ́ ìmùnáṣì kí ní wà ìmùnáṣì kan ọlọ́run ọlọ́run ṣàdéhùn fáwọn ìmùnáṣì kí lọ́kùnrin àti ìmùnáṣì kí lóbìnrin láwùjọ tí wàá ẹ̀wọ̀ ló kọ́ sí irú ọmọdé ti máa ń ṣe ìsìlámù yóò tó máa ń ṣe ìsìlámù lọ́kùnrin àti lóbìnrin àwọn olókọ́jù ẹ́ àwọn obìnrin ní o ẹlòmíràn wọn kéwòn yóò fi wọn lọ tó ó pọ̀ nípa àwọn obìnrin ọlọ́ni àtọkùnrin ló ṣe bẹ́ẹ̀ ni àtọbìnrin ló ṣe bẹ́ẹ̀ ni wà lóko fáàrọ̀ àtàwọn kẹfìrí ọlọ́run ti ṣàdéhùn gbogbo wọn náà rọjà á nàmá ọ̀rọ̀ ìdí ìdí ìhà ìnàjà àjọmọ̀tẹ́mọ̀ rẹ̀ rẹ̀ gbére yíyá ṣàtúnwò yóò ṣe rẹ̀ sí wọn yóò tó wọn. ayé ayé náà ti kọ́kọ́ ni ìwọ lọ́wọ́ ní ìdíwájú mọ̀nàfẹ́. ẹ̀sọ́ ló dúró àwọn èèyàn láyé òun náà máa bọ́ kékeré mú jùlọ ah, àwọn àjọ ń tẹ̀ mú náà ní. kódà káwọn pẹ̀pẹ̀ pé ìtàn yẹn lẹ́yìn. mọ̀lọ́dọ̀dọ̀ tiẹ̀ ló le jù. ọjọ́ ajá náà mọ̀ lọ yóò ṣe rẹ̀ yí wọn yóò sọ wọn lọ wọ́lá aláwọ̀ ọlọ́run tó wá gbé wọn jìnnà sí sẹ́ẹ̀rẹ̀ wọ́lá àbáàbà ọ̀sìn ìyá mọ̀kìm tó ń lò gbélé pẹ̀lú ìyẹ̀sùn tó wọn fi wọn. eléyìí jẹ́ kó yẹ wá pé ṣe fi mùnáṣí ti tó lágbára lóore. bàbá tó láàmú àti láàmú àti lórí láàmú wa kama ti ojú méjì kájá sí islam kọ́ wa ọlọ́run àwọn ọmọ ọmọ ọmọ ní ààyè mí ní alukọ̀hán ní oṣù àtúntò mọ̀dá mi kú ẹ ṣe ọlọ́run ọmọ sọ sórí àti pẹ̀lú ọkọ wọn kálíbà tí wọ́n bá ń rìn náà kó lò níbẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ ayẹ̀ ọlọ́run bá dá àtàkì náà kó lò ọlọ́run bá mùnà fi ti bá wá bá rẹ̀ fún ọmọ kọ́ọ̀lù mẹ́ṣọ́ọ̀dù ìdájà náà wọ́n tún lọ wá ẹgbẹ́ sọ ni pé àwa ti fẹ́ ìwé ìwọ ìṣe ọlọ́run yẹn ṣe pé kéṣe ní ògbà ló ti jẹ́ tó pe àlẹ́ ìlú ọkọ̀ tí ò dá ṣe mọ́ ìṣúná ẹ̀kọ́ ìfá ẹ̀rọ ìfá ẹ̀rọ ìfá ẹ̀rọ ṣùgbọ́n àwọn náà ti kí àwọn agbàfáàná bí ọlọ́run yẹn. Ọlọ́run lágbára ọ̀ṣọ́rọ̀ ọlọ́run ní ọlọ́run mọ̀ kó jẹ́ sí ọlọ́run ni. Ìyẹn ò sí èméjì bẹ́ẹ̀. Wọ̀gbọ́n lọ́ṣùlá sí ní ìmọ̀lẹ́ àti ní àlàkáàbò náà. Ọlọ́run jẹ́rìí pé ọ̀rọ̀ náà mọ̀lẹ́kùn tó wájú àlẹ́ lọ́nà àgbà kó ti fi ọlọ́run jẹ́ ọlọ́run ni. rọ ní. nínú ayé àti ìṣẹ̀lẹ̀ ti sáà tó àyùmọ́ ẹ̀ hàn lọ́nà. sẹ́rí múra tó múra tó wà láyé àgbà kó ti fi ọlọ́run jẹ́ wọ́n fi ṣe fẹ́ǹsì ní. nígbà tó jùlọ ní tó máa kọ́ báyọ̀ tó bá fẹ́ pa ọkọ̀ àmọ́yẹ̀ tó lè báyọ̀ wọ́n fi ṣe jáde ní. tó tó máa wọ̀ sọ́ba tó fẹ́ àbẹ́lẹ́ sọ́nà máa máa ẹ̀já gbogbo náà tẹ́kọ̀ wọn ní yóò rọ àwọn ìjà pẹ̀tẹ́ ìjà máa fún àwa náà gbà lọ́nà mọ̀ pé sọ́nà wà ní pẹ̀lú tó súnmọ́ ẹ̀ bá náà tó bá wọn gbà. Wọ́n á lọ ọ̀lẹ́ àti àlẹ́ àlẹ́ta fojú tẹ́tẹ́. Ọlọ́ni wà lọ́wọ́ ìwé ṣùgbọ́n ẹ̀ka ìlú náà ṣe bí ìlànà àti ìlú. Ọlọ́run jẹ́ pé ìkúra àti ìfẹ́ ní ìrọ̀lẹ́ ìtàkàtú àìmọ́ẹ̀nàmú jọ́nà ìbúra tó ń búra wọn ti ṣe dàda káfí síra wọn káfí kọ́ fara àfọ́dù àǹfẹ̀mí ìlẹ̀lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti rí wọn wọn kọ́ díyẹ̀ láti má ṣe tọ́lọ́ ìṣèṣe mọ̀nàdìkì lẹ́yìn tí wọ́n lọ parí jẹ́ ìnáwó fá àwọn àtàwọn ìyàwó ọlọ́ọ̀ni fẹ́ ṣe ń tó burú sáwọn sọ́nà mùnàfíkì mùnàfíkì àárí kọ́nà ti fi ẹ̀kọ́ fún ní àwọn mùnàfíkì ẹ̀wọ̀n tó bá dẹ́bí lógún lójú ogun yìí náà gbogbo ọjọ́ ń torí àkọ́jọ́ ń lọ lẹ́nu ẹ̀dùn káwọn ẹ̀kọ́ sẹ́yìn ẹ̀dùn sọ fún fi láyé rọ̀ sí ányá nílá ìbẹ̀dí nẹ́bí bàbá padà sí mẹ̀dínà láyé òkúrú jáde náà àti nílẹ̀ àgbà àwọn ẹni abíyì àwọn èèyàn yẹ pẹrẹ ní wọn jáde fún mú mi fáwọn pẹrẹ yẹn yẹ pẹrẹ ànábì àti àwọn ẹtọjọ ṣe jẹra wa àwọn ẹni àbí ìdáná tẹjọ mọ ẹbí ẹnìjọ ẹfọ owó ẹjọ jáde fún náà ni ànábì yẹn ló tẹ̀lé lọ fáwọn ẹbá tó tẹ̀lé ayé wa ẹrà ẹrà mo ti lọ́lọ́dún tó bá lè dára ṣe ìgbà fún ìwàlẹ̀ fún ìlú ìwàlẹ̀ mọ́bìnrin ọlọ́run bá ní àtòjíṣẹ́ rẹ̀ àdúgbò fún wọn mú mi ní tó bá gbà fún wọn kìí sẹ́yìn lẹ́yìn àbí èyí mùnẹ́bí. Ìṣèṣe mùnẹ́bí. وأن حذيفة الرياضة عن قال إنما كان النفاق على أهل النبي صلى الله عليه وسلم فإنما اليوم فأما اليوم فإنما هو الكفر بعد الإيمان اصيب ابن يمان قل النفاق لا يعلم صلى الله هو طعم يمشي ما الذي فإنما هو الكفر بعد الإيمان oníkẹ́yẹ fi kú fúrú hàn lẹ́yìn ìgbà tó ti wà ní ìsìláàmù tẹ́lẹ̀ yẹn bẹ́lá yára àtẹ́bì àwọn èèyàn ń pamọ́ ìyẹn náà ló padà sí wọn mọ̀nà fi kùdì wọ́n lò sí kò sí mọ̀ bí kó láyé lórí ọ̀rọ̀ yóò tẹ́ lórí yóò lè bá ti tẹ̀lé òfin ẹ̀ ẹgbẹ́ láyé sáńtì àwọn èèyàn náà pamọ́ wọn pẹ́ sábà ń gbé ìkọ̀ọ̀kan yóò mẹ́ni tí ń kí òjì ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ àwọ̀ sáyà sáyà lẹ́yìn lẹ́yìn lọ́dọ̀ fúra pé mùnẹ́sì lágbájá lẹ́yìn ẹ̀sìn tùmọ̀ láàrin àlẹ́sì kẹrin tó fún àwọn tó fi bá fún òṣèlú tẹ mùnẹ́sì kí ìwà nílẹ̀ láì báyìí báyìí báyìí òṣèlú náà ó pamọ́ ọmọ ọdún kàtọ́ rẹ̀ dẹ́lẹ̀ àánú fáwọn ẹni òjá pọ̀ pẹ̀lú ẹ̀ka pẹ̀lú ẹ̀mọ̀ mẹ́rin ń páyà kó mọ́ wà láàrin wọn sábà kó wọn pamọ́ ṣùgbọ́n láyé òde òní ń fi hàn àbí ẹni tí ó bọ̀ ẹ̀sìn ọ̀fun tó ń tuntun sí àdéhùn tó lè tó tó lọ́mọ́ la àtẹ̀lé bá kú ti fi kú fún bàdà ìmọ̀ ni ìgbà yẹn ní pé nìkan náà fi hàn kúfúrú wà lábẹ́ àgbọ̀n pé ọ̀rọ̀ ìsìlámù náà ti wà báyà bá sọ̀kalẹ̀ bá tó mọ̀ fún wọn àwọn náà wò náà àmì wọn. lẹ́yìn tí àwọn àkùlẹ̀ ìdúró kò bá yà àwọn díẹ̀ tó rò àyókò rẹ̀ ṣùgbọ́n bí sẹ́yìn yẹn máa ń yàn pé kọ̀ǹfàmù ni àmì ẹni tẹ́ ti mọ̀ lọ hajj lórí tí wọ́n jọ ọ̀rọ̀ lọ sí ilé. nìfà kúfúrú bá dà sí ìlú wọn. káyà ìyàgò fún ìwà mùnẹ́ẹ̀tì yẹ́nì nífàkù táwọn sọ̀rọ̀ rẹ̀ wọ̀ yìí ẹni nífàkù lè kọ́ tó lè mú yẹ kó tó ẹ̀sì àwọn ní nífàkù àmàlí tóbi ò bá tẹ̀ mú yẹ kó ẹ̀sì ẹni tí wọ́n ṣe náà olùdíjà fún mùnẹ́ẹ̀tì ti jẹ ẹlẹ́sẹ̀ ẹni ànífàkù náà àn nífàkù tó tó méjì àní ànífàkù àní nìfàkùlù àmàl ìfẹ́ pé iṣẹ́ ni ìyẹn pé iṣẹ́ mọ̀nà ilé yẹn ni wà nìfàkùlù pẹ̀pẹ̀lẹ̀ ìfẹ́ pé ní ìyẹn pé ìrọ̀ ni ìfẹ́ jẹ́ nìfàkùlù àmàl òun là ń pè ní ànìfàkùlù asgar yìí tó jẹ́ nífàkù tẹ̀kìrì ìlú náà pé nífàkù lè ṣe kọ́ tàbí ànífàkù al'akbar al'amókùnrin jù bìlẹ̀ nílá ìyẹn ẹni tó bá lọ́wọ́ yóò mú kó tó ẹ̀rù ní ní àpèjúwe àwọn ẹ̀yàtọ̀ àkàfọ̀ wa láti. ẹ wá sí fáfọ̀lù àmì àmì fáfọ̀lù àmì ọ̀la yóò kó tó ní ẹ̀mí ńlá òun kò tí ì gbé yẹ kó tó ẹ̀rù ńlá nígbà tó hábà ó àtẹ̀fà kò lè ètùkọ̀ rí ẹ̀ àti tí nìfàkò lè ètùkọ̀ ní tó yẹ gbàǹkọ̀ bù bá wọ̀ lè ètùkọ̀ ní tó yẹ gbàǹkọ̀ bù bá wọ̀ ìyẹn ìtìkọ́dí nìyẹn ṣùgbọ́n ti àmàlí ó ní kó ọ̀nà àdìs àbúlá ìbùnà àbúrò àbù ọlọ́nàbà ọmọ ọ̀sọ́lá ní àrùbà ọ̀hún nǹkan mẹ́rin kan wà mọ̀nkúnnà sí ẹ̀dọ́ bá lọ ọdún pẹ́rẹ́ káàna mọ̀nà fi kọ̀lọ̀ káàlì mọ̀nà ti fi pọn bíbélé pàmò káàna sí ẹ̀ká tó àtọ́jú kápákù mi ó ní káàkiri sí kápákù mi nàní pa ó ti rọ́ọ̀lù ìkan nínú iṣẹ́ àwọn mùnàfíkì apá yọ̀dá àhá títí ègbèbí sílẹ̀ tí o bá tún gbèbí sílẹ̀ oní ẹ̀tí ń bẹ nínú ẹ̀tọ́ kó tún wà mùnàfíkì alákùnkùn ìlà fún mi nà fáà ẹgbẹ́ ká gbé àwọn ẹ̀tẹ̀ sí ìwà sẹ́yìn jama ìwà ìwà kí ló wọlé ẹni tó bá ti wọlé kí ló kọ́ nípa tuntun wà lára rẹ̀ kébé ní náà kébé kébé lè ṣe tẹ̀lé yẹn á bẹ̀rẹ̀ àlefa kúlé àlàáfíà aláìdáni ìwà mọ̀lẹ́sì kí wà lára oníjàmbá yìí ayẹpẹyẹ pé ìfọ mùnàfíkì ẹni tó sọ àmánà àmánà tó kú ní ìyẹn gbọ́dọ̀ sọ ọlọ́ni ní nà mọ́ àyàmóhù àǹtò àtò àmánà ìlà àmánà ọlọ́run pa ilá jẹ ẹ̀ẹ́sọ́ àmánà ẹ̀ẹ́kú fẹ́ẹ́ lónìí òṣèlú fún ìdáhùn yẹn ti yí padà dé ẹlẹ́mẹ́wọ̀n ni owó olówó àtúwọ́ ẹni ọlọ́mọdé kẹkẹ wọ́n yẹ tọ́ba tó wọ́n fi hàn lọ́wọ́ lé ní tí wọ́n sọ pé tí bá tó ń tún wọ́n fẹ́ gbà ẹjẹ́ kí lè fi lò ẹjẹ́ kí n mọ́ ẹ yà fún akọ kẹsí yàn lọ́wọ́ tó yẹ kí èyẹ tó sọ yẹ pé tí bá tún wọ́n fẹ́ gbà ìtumọ̀ rẹ̀ pé tí bá yẹ pé ọkọ̀ kí ló di tí bá tún mi kọ́ sí wọ́n ní ń já màdá yìí gbẹdẹ bá gbé súnmọ́ tẹ́ gba ọtún mọ̀ pé òun ó ṣe kí òun ó nà yín sàmánà sábà tó sá fún àmọ̀nà ẹ̀mùtí á ní àmọ̀nà gbà pípa mọ́tò bá fún wa yóò wà ní àjẹsí. bákan àmọ̀nà iṣẹ́ iṣẹ́ bá a gbà a sọ ọgbà àmọ̀nà iṣẹ́ àsìkò tó ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ àsìkò tó ọmọ fún bẹ́ẹ̀ ojúṣe náà ní ẹbí iṣẹ́ ìjọba ní iṣẹ́ oníṣẹ́ owó ní àbí iṣẹ́ ẹgbẹ́ wà nípò kan àbúrò tó àmọ́nà pé agbọ́dọ̀ pé wọ́n alámọ́nà tó ló sọ àmọ́nà àná ìjẹ́pẹ́ yá ló ń ṣàdíṣà lórí rẹ̀ là pé ìbàdí ìyá àti àmọ́nà sábà tó ń fi àmọ́ ara rẹ̀ fàǹtẹ́lẹ̀ lè fà á ẹ̀mọ́ rẹ̀ ti pálíkì àwọn ọ̀sánná. wọ́n fi àníbọ̀ ọmọ ọ̀sánná sọ́nà pé láìpà ìlọ àtúntà aláàbọ̀ tó lọ wà. báwo làwọn yóò fi máa ń fi àmọ́nà ara rẹ̀ àmẹ́bí nígbà ìlà tòkú ìlà gáyì àhìlá fàǹtẹ́lẹ̀ rẹ̀ fà á. sábà gbé nǹkan tuntun ni tí ò yẹ tí ò fi tiẹ̀. torí yóò fi láre tẹ́bá tó ń gbé ọmọdé àdúrà lẹ́ ọmọ jàgùrà kan náà gbèsè lẹ́ ara àtúntò àti àwọn ọkùnrin ẹni báyìí wà fún àpẹẹrẹ náà mọ́ polótèlú ti sọba bẹ́ẹ̀ délé ẹni fún ọdún wà tàbí ìjà náà ẹ̀kọ́ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló lámọ́ náà àyànfẹ́ yìí. àmánà ti sẹ́ta gbà agbọ́dọ̀ sọ yìí tó wá tóbi jù náà àmánà ni àmánà o àmánà wọn ló tóbi jù jẹ̀dá lọ àmánà sáwá fún lọ ẹgbẹ́ ká tó kíkẹ́ ayé láti ṣe àmánà yìí ní ẹ̀mí sọ wọn ní sọ́ọ̀tù àárọ̀ ọlọ́ọ̀ni aláàbò bẹ̀rọ̀ pé kò sí bẹ́ẹ̀ mi lọ́nà ọba yín. sẹ́ẹ̀mọ̀ tẹ̀tẹ̀ bá bí bala kọlù bọ́lá na gbogbo ilẹ̀ ní bẹ́ẹ̀ ni ìwọ lọ́lọ́ àjẹ́rìsí àmọ́nà ńláńlá sàgbà ọlọ́niwà yìí àkàrọ̀ fúkà mi bá mi ádámù mi tòhúrì mi tòhúrì yàtà ọlọ́niwà bá mú jáde látàrí yẹ́bùdó wà lọ́wọ́ ìlú gbogbo yóò máa jẹ́ wọn amúwájáde wọ aṣáájú àwọn ọmọ àwọn ọmọdé ọlọ́run á fún wọn ara wọn ti alákòbìrán kíkú èdè ìgbìlọ náà bá ń gbé wọn sí ìkọlù bára ṣàhídìnà bẹ́ẹ̀ ni àjẹ́rìí bẹ́ẹ̀ ọlọ́run á fà fún yáwọn ìyá pé àmọ̀mọ́ ni a ti gbàgbé ni ẹjẹ́ rí o ẹgbẹ́ àmọ́ náà kẹtọ́ wáyé fọ́lọ́ ni gbogbo alẹ́ ní bàlá ṣàyè nìyà. ọlọ́run ní tó bá dọ̀rọ̀ kẹ́ ẹ má bàa ẹ̀sùn àgbẹ̀ yìí. aw ka kulu inama asharaka abauna abe kẹ́ ẹ mọ ní ẹ̀ mọ́ bàbá wa ní ẹsẹ̀ mọ́ làwọn yẹn wá dé bá bàbá gbàdé ń tiẹ̀ ń gbà wọ́n náà fẹ́ kékeré wọn náà gbé tiẹ̀ alùpùpù àbá rẹ lọ́gbọ́dọ̀ máa ṣe. ìdálùkù ló gba àdéhùn tó rẹ àdéhùn tó rẹ ti rẹ àdéhùn ẹ̀sìn bá wa sí lọ. a gbọ́dọ̀ sọ àmánà oníjàmbá tó ń jàmbá àmánà tí wọ́n á gbé jẹ́mọ̀ olùdókòwò àmánà tí wọ́n á gbé mọ̀nà ìròyìn alákòókò ẹlẹ́yìn wọ́n ti ta ẹ̀ka àkàkà tí bá ń sọ̀rọ̀ yóò máa pa ọ́ òkúrọ́ wa mọ̀lẹ́bí tí wà lára ẹ̀ tí ó lọ́ parọ́ wa mọ̀lẹ́bí. Ìrọ́lú náà ló ń ta ẹ̀yìn ìrọ̀ka ní Yorùbá parọ́ kò lè la ẹlẹ́ni àdìrọ́ tí mo pa ìrọ̀ ọ̀tún náà ni. Kálíkì ló ń jọ sí fáì ìrọ̀ tí wọ́n ń pa. Nínú wa mùnáfìkì òní ìrọ̀ pípa. Bákan náà ìgbà àádàgàdà ọ̀wọ́ ẹlẹ́ẹ̀kẹta ohun tó bá ti àdéhùn gbàdà kò ní mú sẹ́ yóò jẹ́ àbára. ẹwà tó báyìí ó fún yín ní ìjọba yìí àlùgbà tó báyìí ìjọba yìí ní parí ẹ yóò já ń báyìí wáyé ara ọ̀pọ̀lọpọ̀ pàtàkì náà tó bá ń jà oníjàgbé lálẹ́ yóò jàjà ilé pé ìwà kò fi sọ́nà inú wa kò fẹ́ kò ìdáhùn ní tọ́lú kọ́nà àkókò ìgbóná jà ló padà jẹ́ yóò jẹ́ yóò jẹ́ pé yóò wá kòkì inú wa múná tuntun náà ni tó yẹ kí àkókò wa kòkì kó má sọmọ kó ṣe tó yẹ kó ṣe nítorí pé ń bá yẹn gbà. anabirẹ ní ti kan mẹrẹ nígbà lára rẹ múná tuntun kábà tó gbogbo ẹ ló wà lára ẹ lómi gbogbo ẹ pátá tí ìtòkè kàkà ló yọ ọjọ́. ẹni bá ń lọ àwọn ilé ìtura yẹn ló ń lò lórí à ń tọrọ lórí àlèfáàkù àlèṣèkọ̀ọ́lì bákan àlèfáàkù tẹ̀sílẹ̀ ọwọ́ àlèfáàkù akọ àlèfáàkù akọ àlèfáàkù làmàlì ilé àlèfáàkù àlèṣèkọ̀ọ́lì mọ́kù àlùmọ́kùnrin ìgbìmọ̀ ẹ̀mẹ́ta ìyẹn pé àlèfáàkù tó tóbi ìdí máa ń gbé ní fóònù sáà. ọlọ́run àti wọn náà sọlá ní wàmílẹ̀ náà ó wà nínú àwọn èèyàn. wọ́n yà wọ́n sọ àwọn náà bè láàyè wà bè yà wè á tí wọ́n mọ̀ ẹ́ sọ fáwọn tó náà wà gbọ́ àwọn ọjọ́ ọ̀gbìn ìyàlejò àgbọ̀gbọ̀ mùsùlùmí làwọn náà ọlọ́run àwọn ọmọ ìgbìmọ̀ ìdólé tọ́lọ́ tó náà ìgbàgbọ́ wọn dànù òrògbé yá tó ń ṣe nǹkan mí lẹ́yìn tọ́lọ́ bákan náà wọ́n ní nílẹ̀ mùnáfíkì náà fi dárẹ́sì asfalẹ̀ tẹ̀lẹ̀ náà àwọn mùnáfíkì ààyè tó rẹ̀ǹdẹ̀ pátápátá nínú nílẹ̀ àwọn wà ibi tí wọ́n ti lágbára jù àwọn wà lọ́wọ́ fàlàyé ìtàjídà láwọn mùnáfíkì rọ ọ̀ nílí aláwọ̀ ìtàjídà tí ó lọ́wọ́ tí wàá lọ kó ní inú àyè káwọn náà yà kí ètò lágbára wọn lọ kọ́ ọ̀tún ọ̀tún náà lánàá bí àkàlà mọ̀nkún náà fi fàwọn ọ̀rọ̀ náà kù lánàá bí ní nǹkan mẹ́ta kan ẹni tí yóò bá kú wà lára ètò kó sí wàá mìíràn. هذا على سبيل التقليد أنا عندي سمتك لا تفيد lèmọ́ wa kálífà mọ́ bọ́rọ̀ nípa tuntun ti tó. Bẹ́tẹ̀ ta ni ó kúrò hadithi sí àmẹ́bìn ayat mùnẹ́fì ti sàlátì. Àmì mùnẹ́fì ti mẹ́fà ni yàtọ̀ sí فإذا حدث كذب وإذا وعد أخلف وإذا أمن قام inú títí ọ̀nà títí ọ̀nà làwọn nǹkan wọ̀nyí tó bá sọ̀rọ̀ yóò parọ́ tó bá sàdéhùn yóò jàǹbá tó bá fún ní nǹkan àmọ́ náà yóò jàǹbá rẹ̀. أول أنويها كما جاء فلا نفسرها وني أمر كمان كاي أنا شو مجوا أنا شو أنا دعوة الله وني لا تنسى عبادي الكفار ضلالا يدل بعضكم رقاب بعض أنا بني ليس بارقوا إما جسدي إما هو رأيي jùlá lẹ́nu ẹsẹ̀ tó ti sọnù yẹ́dẹ̀ tó bá gbọ́dọ̀ ìfọ̀ bàbá tí apá kan ní tó máa múra gbé orí apá kan àmì ti máa lọ pé ẹmọ ìyọ̀dà fẹ́ra yìí fún ẹ̀mí ẹmọ ìyọ̀dà fẹ́ra yìí àmì bá ní ẹmọ ìṣẹ̀ṣe kẹfìrí o tó náà kẹfìrí ni wọ́n ní fẹ́ra wọn ní wọ́n ń bára lọ́wọ́ mùsùlùmí ìkọ̀ méjì ẹ̀sẹ̀ yóò dàgbéra mú kọ́rọ̀ ayé kan ní ìṣe kíni ìṣe tuntun yìí ọmọ wo kan àwọn tó máa ń yẹ ẹ̀yẹ káwọn ní dá kíní kan lẹ́yìn òṣèlú bàbá dábẹ́ lórí ọ̀rọ̀ Islam àbí bàbá ní ẹgbẹ́ bíi mélòó bíi méjì nítorí súnmọ́ gbẹ́rù kẹ́lú ìmọ̀ ìṣẹ̀lẹ̀ wọn ní ẹ̀dá ń kàmpé bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kọ́ àwọn èèyàn jà ànígbà nàìjíríà àkókò gbogbo olójúró ní gbígbémọ̀tẹ̀ láàrin àwọn olóṣèlú. sábàbí orúkọ ẹ̀sìn gẹ́gẹ́ tí bá ń ṣẹlẹ̀ orúkọ kíláàsì mọ̀ jàjà náà orúkọ ẹ̀sìn ẹlòmíì gẹ́gẹ́ bí ó lé ẹgbẹ́ ní díẹ̀ tó lé ní ìgbésẹ̀ ìgbésẹ̀ àwọn òṣìṣẹ́ àwọn. àwọn àwọn àwọn lo ayé àyè ẹ̀rí àpàrà أن أمام من نماذج àmẹ́bí المراد بالكفر هنا الكفر العملي كفر تنظر بين كفر ثم يكون الاسلام وليس الكفر الاكبر كفر من المله bẹ́ẹ̀ yá kó mùsùlùmí yẹ kó ní ìsìlámù mùsùlùmí méjì yọ fún ẹ̀dá àti àwọn pẹ́rẹ́ kí ni wọ́n di wọ́n di pèsè ìdúrà lẹ́bi ẹ má di pèsè ní lẹ́yìn mi tí kò mí ju máa bára wọn jà ẹ máa gbéra yín ní nǹkan ìdánilẹ́bí nǹkan bíi sáàgbọ́ yẹ pé ẹ má ṣètè kí ni ṣètè fún mi torí pé mùsùlùmí méjì kò méjì bára wọn jà kò mí ìkọ́ni ní pèsè rí àpèjúwe àbẹ́ni lélẹ́lẹ́ lọ́lọ́nù ọ̀rìntọ́ ìfàtà nípínlẹ̀ mọ̀mí ní ilẹ̀ tó bàtà lò tẹ́ bá ara wọn ọkọ̀ méjì dájọ́ mùsùlùmí tó ń bára wọn jà fa áfúlé owó ẹ̀yìn ọ̀hún ẹ ṣàtúnṣe láàrin wọn kí lọ́lọ́nù ń bára wọn ṣe ń bára wọn jà kí lọ́lọ́nù ní kẹ́mọ́ ṣe ẹ̀ ń bá a dìde ìbílẹ̀ òkè ọ̀rọ̀ yẹn dání lórí ẹ̀ríkọ́lọ́ ni táwọn mùmìnì méjì bá ń bára wọn jà kí lọ́lọ́pàá méjèèjì mùmìnì ṣé fàfà márùn-ún mùmìnì ọlọ́run tó ń mùmìnì máa ń tètè fáàlì tó ti mọ́tí ń bára wọn jà lọ. ẹni wà bíi àgbà sàbíkà ìbùkárì fún wà bẹ́ẹ̀ rẹ̀ nítorí ẹ̀ náà mi àlùmọ́ bùkárì àtàlùmí náà fi ayà yìí tẹ̀lé àlà anáwó náà yóò pé tí ẹ bá ti ẹ̀fẹ́ ńlá tó jẹ́ mùsùlùmí kò tí ì kó ní ìlà tí ò bá kó tẹ́wọ́ ọlọ́run ní sẹ́wọ̀n níbi tí bá ń bá àwọn ẹja ìgbà tuntun ìkọ̀ méjì àníbi wá ní ẹ̀ di èfèrí o sẹ́wọ̀n abára ẹja sẹ́wọ̀n ìyọ̀dà síra yìí wọ́n fẹ́ para yìí. adókè bẹ̀rẹ̀ tó ní kẹfẹ́ ní ẹ bá wà kí kẹfẹ́ rí tó ń ṣe ká pẹ́ tí mùsùlùmí ti bá ti jà ń tẹ̀sí kẹfẹ́ rí ọ̀nà òní fẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí kẹrù ayà rẹ̀. a ní ṣe ṣe ṣe láti mọ ìyàkúrò rẹ̀ àwárí ṣe ṣe báwọn àwárí ti ṣe nínú ojú wọn pàmẹ́tà àbáwọn àkọsílẹ̀ ìgbésílẹ̀ àtàwọn ẹ̀mí àtàkọ́tẹ̀lẹ̀ wọn nínú ìgbésílẹ̀ àtàwọn ẹ̀mí àwọn àwárí tẹ́wàá ti kẹ́ àyìnbẹ́ òkè agbára àti agbára pẹ́lẹ́pẹ́ kúkúrú náà inú nǹkan máa ń wo kókó máa ń jẹ ní ayọ̀ ọ̀nà tó àmọ́ ẹlámúyá tó lè máa ń sọ̀lọ̀ lá báwo la ìta wọn kàá fún un ẹni tó bá ti wọn wò tó wọn gbé dáko ó ti di kèfé mi. ó lálàyé nínú ọjọ́ láwọn ọ̀fà láyé ààrẹ tó ń gbogbo àlàyé ìgbà lọ yé kò sí èyí náà bá nìka ẹ bá kọ́ tó ń gbé kèfé ẹ kọ́ ọmọ lẹ́yìn ẹ̀rẹ́ kékeré títí àwọn àkàwárí ẹ̀rí alẹ́lẹ́tẹ́ni wọn fún fúrò níbi ẹ̀rí rẹ̀ omi ti gbé yẹn nínú ẹ̀sìn قال النووي قيل في معناه سبب أقوال alìmọ́rù náà ẹ̀kí nǹkan bí ìjẹ́ ẹ̀kọ́ lórí ayé àyè àkọ́kọ́ ánàbá kàkú fún fi hákìlì mọ̀tẹ̀hìlì gbẹ̀gẹ́rì hákìlì ẹ̀nà nígbà pé ní afọ̀ nẹ́kọ́ lórí ṣàdífì ẹ̀mẹ́gbà pé ní ẹni tó bá sọ ìdá ìmọ̀ bá mọ̀mí níjà bí ẹ̀tọ́ tó tó ń wáyà ní kòkó alẹ́ kan ní àgbọ̀dọ̀ bá mọ̀mí níjà wọn náà ní ojú kúkú tí ó jẹ kúkú gbẹgbẹgbẹ ọmọ tí ó lẹ́tọ́ ní ẹ̀tọ́ àfẹ́fẹ́ ẹ̀kẹ́ náà kọ̀rọ̀ ọdún kúkúrú ní ìmọ̀ wà á kọ̀ ìgbà ẹ̀kẹ́ ní ẹ̀wọ̀n bá mọ̀mí níjà. كان باك تسري أجل الكفر بنت الله يقول كفر نعمة هذا يقول وحق الإسلام الله يقول الإسلام مبارية سوف يقول الإسلام يقول مجال المسلمين وقول اليوم إذا أمني أنه يكون من الكفر ويؤدي يقرب من الكفر pé ìfẹ́ tí yẹn máa ń ní ẹ̀mọ́ fún ní orú ọ̀yọ́ àdìlé kúrò lè ní ìdíyẹ síbẹ̀ yẹn á gbogbo ẹ máa tọrọ ayé ẹ máa tètè pé ẹ máa bára yín jà ìtumọ̀ pé ẹ máa wù wá tó bá bá mùsùlùmí jà ẹ máa wù wá tó sì ní máa wọn ti fèrè. ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀mí ni adáwò fẹ́ẹ́lú kàfẹ́rẹ́ ìkọ̀kọ̀ àkàfẹ́rẹ́ ìkọ̀fà iṣẹ́ tí yẹn ṣe iṣẹ́ àwọn tá a ní tí a mùnàfíkì yẹn náà máa bára wọn dàbí máa para wọn tìlà náà gba ọkọ ẹ̀yìn ẹ̀ máa ṣe iṣẹ́ àwọn mùnàfíkì o ẹ máa ṣe iṣẹ́ àwọn akìkìrì o ṣe máa para wọn. ẹlẹ́ka alimọ̀rọ́dún àkíkọ̀ọ́ kò àmì ìlú kúrú gẹ́gẹ́ bí alẹ́bí ẹ máa sọ̀rọ̀ ayé ti tẹ̀sẹ̀ rí o ṣe máa para wọn dà kó kúrú gẹ́gẹ́ bí fàmàlẹ́ òdà fẹ́lẹ́ òwúgbà bá kúrú mùsùlùmí ẹgbẹ́ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn pé ẹgbẹ́ ti ẹ̀kẹ́ fìrí o ẹ̀dẹ́numọ̀ ìsìlámù ni ẹlẹ́kẹ̀fà lọ́rọ̀ alìmọ́mọ́ làkàtọ́ wí tó ní àtàwọn ẹlòmíràn ní àtàkàfòrò rẹ̀ kò sí láà aláwọn àwọn ọmọ kẹsẹ̀ sí kẹsẹ̀ rí pẹ̀lú ìkà ìlà ìkọ́ńtẹ́kì lọ́rọ̀ jùlọ kò sí láà ní ìdá alábìtà قال الأثاري في كتاب تعظيم الهدى يقول لا تبتلى كافر أنا اعتبر كجنة من تركه الناس في كما جاء تبقى أصلا جميل تكفر بالسلاح ó ṣe ti fi hàn kìkìrì pẹ̀lú bó ṣe kí ni owó nǹkan ẹ̀dá ọ̀rọ̀ káàkiri ìṣesí ẹ̀mọ̀ náà fi kì í ṣe bẹ́ẹ̀ ti fèrè òun ni kí ẹ̀mọ̀ bá rẹ̀ ní ìjà tó tó máa déjà wà kọ́kọ́ déjà tó lè bẹ̀mí ara ẹni lọ́wọ́ ìdí tí ó dàbí. táwọn òṣèlú méjì náà bá wọn lọ sí ìjọba ìjà tó lè mú lẹ́gbẹ̀rẹ́ ní ẹgbẹ́ pàápàá ní àfẹ́ kábíyà lọ pé à ń yọ̀gbọ̀ à ń yàgá káwọ́ bẹ́ẹ̀ fún yóò fún ẹni tó bá ti ṣe yíru ìṣesí àta mi ìṣesí àti ìṣesí àlẹ́ mi wá pé ẹ má pè ní kèfèrí o ti ń bá lọ tán sápá kan mọ ìyọ̀ǹda kan ìjà sápá kejì láti mọ ìparẹ́ ẹni tí ó dáa kọ̀kọ́rù ọlọ́run àti àti àti àti àti àti àti àti àti àti àti tí mo tún fẹ́ ti bá tó tó kan ẹ̀dá mọ́ra mọ́. Fàlùkọ́tù wà lọ́tún fi náà. Àlùkọ́tù ẹni tí ó pààyàn ìfẹ́ padà pàṣẹ jù. Ẹni tó pààyàn fàlùmọ̀tún àtẹ̀yìn tó sáfì náà. Àwọn èdè náà lọ́nà náà. Mùsùlùmí méjì dojú nǹkan ìjà wọn, ẹni tó bọ́ síra wọn, àwọn apára wọn wọ́n yẹ jẹra wọn lówó náà lè rí àfẹ́ kékeré náà á jà sí. àbí eléyìí lọ yọ àdá eléyìí náà lọ yọ kò tó bá lè pa ẹ̀ ní kálukú wọn tó dákú. àbí táwọn kò pàtó sí ewu wa ìjà náà lọ yọ ìra wọn títí mi ò bá àdé láàrin òkùnkùn tí mi ìra wọn. bí èrè bẹ́ẹ̀ dá bẹ́ẹ̀ sí nǹkan ọ̀rọ̀ ayé dá ẹ̀kọ́ náà lọ́wọ́ ànábi rẹ̀ tó bá lẹ́ wọ́n pàkejì ẹ̀ inú lẹ́ni lọ. ẹ wà lẹ́ni tó ń pa mí fún àwọn ọmọ mọ̀ sí pa inú lẹ́nu lẹ́nu lọ. àwọn bàbá àtọ́fẹ́ ní àgbà kọ́ọ̀tù agbọ́dọ̀ ní ló bá yẹn. ta ó gbẹ̀mí èmi tó ìdá ló lọ gba agbọ́tẹ̀. fàmọ́ bá ní ìmọ̀ tó ẹgbẹ́ wọn ló kẹ́ni tó tó wọn pa bẹ́ẹ̀ tó mi fi ẹ lọ. Ànábi ní ìnáwó àwọn ọ̀dà ọ̀fìlà pàṣẹbì ó lè fẹ́ ní ní ẹni ọwọ́ ti ẹ̀yà. Ẹgbẹ́ tó ń jàjà tó bá fún ní ẹ̀sìn. Ìgbàgbọ́ náà mùsùlùmí tó jàjà tó bá fún bí ẹsẹ̀ jẹ̀ sí ẹsẹ̀ kẹsẹ̀ sí ẹsẹ̀ kẹsẹ̀ rẹ̀ kẹ́ni nígbà pé kẹsẹ̀ kẹ̀ kà láàrin wa tẹnikẹ́ni ló máa ń yọ nǹkan tó lè pani. Wọ́n pani àbó pani ni mo ní lọ. Ìlú nẹ́nu ọ̀yà kíyèsí o kámọ́rọ̀ wà mọ̀ lẹ́sìn ẹgbẹ́ lẹ́yìn tá a máa fọ́nà wa lẹ́ẹ̀kẹ́ àwọn àrùn mẹ́tòrò inú rẹ̀ òní kí àwọn bára wa dà inú rẹ̀ òní kí lè yọ òun ẹ̀dá ẹ̀dá bí a ẹ̀mí òní. bákan náà àrẹ́bìnrin ti bá kò mọ́sílẹ̀ òṣòròkò ìmọ̀ ẹgbùn ìlúmí ìwà kòkó wọ́tọ̀ jẹ́lẹ́ ní èébù èmi ń búyàn tèmi iṣẹ́ burúkú lọ yàn láàyè pàápàá tó lẹ́yìn obi ẹ̀mọ ẹgbọ́ òkú anábìnrin ìmọ̀ ẹgbùn ìlúmí ìwà kòkó náà pẹ̀lú kòkó ẹsẹ̀ onírànà aláìsàn ọlọ́kùn olùsẹ́lọ́ kábìnà tí wọ́n kú rárá wa gbogbo ẹ̀ka ẹlòmí ìlókùn bẹ́ẹ̀ kò ní ní kankan kò sí tí ò lè fi yàwé ìwà burúkú ní ẹ̀rọ pé wà kò bá àdùnkù ìwọ̀n bá kò sùn níjà kó fọ́ fún ìwà àdùnkù yìí kára sọ́ra pé kó ta sọ ẹnu wa ètí ò bá wọn ẹnu ní ká máa ń pèsè náà nù. Oye ká máa fi gbé ìlú ẹni. Torí pé ní gbogbo ìgbàgbọ́ fi ẹnu wa ṣe látàkà bẹ́ẹ̀ ni tojú bẹ́ẹ̀ ni ọlọ́run ní ìyá fáàmù a etí tẹ́ ẹ fi ń gbọ́rọ̀ etí tẹ́ ẹ fi ń gbọ́rọ̀ wà ní ìbá fọ́rọ́ àfojú tẹ́ ẹ fi ń rí na wà ní àádá àpapọ̀ tẹ́ ẹ fi ń rò olùgbà níta káàdì àdùn mọ̀tòrà àdùn ìgbòho ẹ̀ tẹ́ ẹ fi ṣe lọ fojú rẹ wò ṣe lọ fojú rẹ gbọ́ kí lọ fọkàn rẹ lò kí lọ fọwọ́ rẹ lò kí lọ fẹnu rẹ lọ nínú àwọn ábákò lè fa àwọn pilot tó wà fún àwọn oníkíní àtìbá ìmọ̀lẹ́ ẹ̀kẹ́ èébú nínú àwọn pilot tó wà fún ẹnu ònà èébú. ẹlòmí ìpẹlẹ ìrẹsì ọlọ́run yìí kúndé máa fi ojú jẹ nínú báyọ̀ tó wà pẹ̀lú oní àlùkẹ́lì ìrọ ẹgbà tí ẹlẹ́lẹ́kẹ́ ń lò àwọn ìrẹ́fìkì ìrọ ló kún ẹ̀kẹ́ ẹlòmí o lè pa ọ̀pá ẹ̀lú wa mọ̀ kẹ́mọ̀tì wa ní àdínkù mọ̀ sẹ́wọ̀n tí ọmọ ni ó máa yọ lójoojúmọ́ wọ̀yẹ̀ta àpọ̀ àfihàn tí ó máa sọ òótọ́ gbogbo tí ó bá ṣe hapa yóò dábọ̀ yóò dábọ̀ ẹ̀ńdà wọ́n ìpè sí ìkọ́ sọ́fí sáńpẹ̀ látọ̀dọ̀ náà pé á olóòótọ́ ní lágbájá. ìdàkejì ẹ̀rẹ́ tí ó máa parọ́ wọ̀nyàtọ̀ harrods and kevin yóò gbé gbogbo òbí sí ìlọ́dúnrún ìrọ́lẹ̀ hapa yóò dábọ̀ ẹ̀ńdà wọ́n ìkàfàrà sábì jẹun náà ní ẹsẹ̀ pé lágbájá òní ló kọ méjì kí lọ́dọ̀ ọlọ́dún kí lọ òfurọ́ nínú àwọn irun tó wà fẹ́nu wa láti ẹ̀rí rọ́gbó pa ọlọ́dún làánà tó lọ ní àyẹ̀lẹ̀ káàkiri ìyàwó náà bá òfurọ́ ìrọ́gbó wa ní ìdúgbò yẹn máa ọlọ́jọ́ bá máa ní ápùlá tó máa ní sáró àlọ́gbà ìkẹ́gbà kò sẹ́ni tí ó yẹ lọ́pọ̀ sí sẹ́ni tó pa ọmọ náà ó wà máa yà nínú àwọn ápùlá tó máa ní sáró àlọ́gbà kò sáré kò sí sẹ́ni tó pa ọmọ náà wàkàtàbà bí sí ìdíjà àbójútó wa gba ó sì pè ní rọ́ọ̀ alábòkú ní ẹ̀rẹ́ tí bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí inú wa kò mẹ́fì títí máa ń wà lẹ́nu onírọ́ pupa inú rẹ̀ wọlé ní alhaji ìgbẹ́sẹ̀lá ìmọ̀bí nǹkan mí ìdúrà tó yàtọ̀ sọ́lọ́ ìmọ̀bí nǹkan mí ìdúrà ní ìṣẹ̀tọ́ yàtọ̀ sọ́nà ẹ̀rẹ́ ní ilé ìlú tí ó ní ìlú ẹ̀jú mẹ́rin ìwọ́n látara ẹgbẹ́ àkọ́kọ́ ṣàkóso eré òjò ní pé ní ilẹ̀ tí wọ́n tò lé ilẹ̀ tí wọ́n tò lé kí ni ìbílẹ̀ yẹn mú ìfi kura nínú àwọn afákùn nìkan àwọn arúgbó tó wà àwọn ẹni. nínú ẹgbẹ́ tí dùn áhùn sí nípa ní ẹ̀mọ́ pẹ̀lú ní tó yàtọ̀ tọ́lọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àwọn tó ti dáńgbà ní tó àwọn akókò tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó àti bẹ́ẹ̀ yẹn ara lọ àwọn ara rẹ̀ kó má yẹ pé àwọn bẹ́ẹ̀ kó máa fi dúpẹ́ fọ́lọ́ kó máa fi dúpẹ́ fọ́lọ́ fọ́lọ́ ìwà àwọn ọmọ náà ṣe ìmọ̀ abúlé ló máa fi ṣe wàmí tó ní lápẹ̀lú rẹ̀ ibi bá tó lọ́rọ̀ kúrú ẹ̀rì sáàtì lọ́rọ̀ kúrú sí àríkẹ́lìmọ̀ kúrú tó yẹ pẹ́lú ìwà mọ̀nà kíni táà tí ìbí lọ́pọ̀ ní ìyẹ̀kúrú mẹ́sì pàtàkì oní àdìsí sí ànẹ́gbẹ̀lọpẹ́ ní mọ̀nkọ́lá ní àkúrí ìyà káàkiri فقد ضاق بها أحدهما ẹnìkẹ́ni tó bá sọ fún ọmọ ìyá rẹ̀ tí ilé pèpèrè yìí yẹn pé tó kà fara yẹn tó pé pèpèrè ànẹ́bí ní ọ̀rọ̀ tó sọ yóò padà sọ́dọ̀ kanú àméjèèjì ọ̀rọ̀ bá tó padà ọ̀dọ̀ kanú ìyẹn sọ fún lágbájá kèfèrè ní àtàkáàbẹ̀ ọ̀rọ̀ yóò ní lọ lásán tí ó padà fọ́dọ̀ ọ̀kan nínú àwọn méjèèjì abọ́ usman kí ni túmọ̀ ọ̀rọ̀ yóò padà fọ́dọ̀ ọ̀kan nínú àwọn méjèèjì ayọ̀ ẹni tó pé yẹn ní kéfèé táwọn ọ̀rọ̀ yẹn sẹ́ni ẹ wá ṣe tètè rí tó bá yẹ tètè rí ọ̀rọ̀ yóò lọ bẹ́ẹ̀ bọ̀tí ẹ bá ṣe tètè rí mọ́ ọ̀rọ̀ yóò ní lọ lásán o tí ó padà sọ́dọ̀ ẹni tó sọ̀rọ̀ pẹ̀lú ọ̀gá ìṣẹ̀lẹ̀. wọ́n bọ́dọ̀ máa ń padà bọ́ ẹ̀ta bá pẹ́ ní èmi nínú tètè rí wa lọ. táàbù kó mẹ́rin ní kòkó mẹ́rin tó wà ẹlẹ́jẹ̀ ìyẹn ni àwọn tó máa ń pè don ka fara àwọn nǹkan yìí. alimudu ní wàá fẹ́ẹ́ lókè ní àríkẹ́yìn máa kúkú ṣùgbọ́n kúkú bí bí ọ̀rọ̀ ní pásítà náà kéde kúkú tó ti mú yàn kúrò nínú ẹ̀sìn. yóò kọ́ máa túmọ̀ ẹgbẹ́ ẹni yẹn ẹni burúkú ìyẹn tí ò tó délé. alákòókò ní akọ́kọ́ kàkọ́ wa òní pé ẹ máa ń padà máa bára ilé àti bá lọ tán ẹ máa wo àwọn kẹfìrì lẹ́nu ìṣẹ̀dá síra yìí. bákan náà àmẹ́bí ní ìmọ̀ ní ìwà kò ní ìmọ̀ bá ìjà ìwà kò ìwà kẹfìrì. inú rẹ̀ náà ní ìbánẹ́bí sọ pé ẹnìkan tó bá fún fún ọmọ ìyá rẹ̀ pé ìrẹ́ kẹfìrì ọ̀rọ̀ yóò padà fọ́dọ̀ ọ̀kan nínú àwọn méjèèjì sẹ́ni ẹ bá jẹ́ kékeré ọ̀rọ̀ yóò lọ bẹ́ẹ̀ wọ́n tí o bá jẹ́ kékeré kò tó lọ bẹ wọ́n kọ́lẹ̀ fún lọ́dọ̀ ọlọ́pẹ́ owó wa kò ní ẹlẹ́yìn. inú ẹ̀wọ̀n náà àdìsá nípa muhammadu anábìrin fún ìgbà bàbá fún ìgbà wà ìgbà ìyẹn pé ní ìwà kékeré òun ni kéèyàn jáwọ́ jáde lọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ ẹni ò bá yín lẹ́bí mọ́ àmọ́ra ní wọ́n ẹ̀sì ṣàìdá fún wọn tó ń dá ọ̀pọ̀ kọ́nà ó jẹ́ pé ìtẹ̀ díẹ̀ lómi já ọ̀pọ̀ bá wọn ṣe máa ti wá ní ìpínlẹ̀ yìí. ẹni pé wọ́n tí ohun wúwà yìí àti ìgbé kéde ní gẹ́gẹ́ ṣùgbọ́n alówó àti alówó àti ìpínlẹ̀ wọn á ti wá sí nínú ọ̀pọ̀ ìṣọ́ra fa'anna lè sọ́ọ́ وإذا نعلم فيها فلا نتكلم فيها انظر واحد يقول لك انت واحد واحد كفور كفور حتى هو يبي فرا هو يقام بسمين اعطاني آه، لني اعطاني آه، لني اعطاني لني اعطاني لني اعطاني لني اعطاني لني اعطاني لني اعطاني لني اعطاني لني اعطاني لني اعطاني لني اعطاني لني اعطاني ìyẹn pé ní ìyẹn wúwa mọ̀nẹ́fìkì ni bí ẹ̀ ti lè wúwa kẹ́kọ̀ọ́ kúfúrú nẹ́bí mọ́ ìwà kan ní kúfúrú ẹ̀ tó wá síláì orí kèfèrí sáà ní tí ìjọpọ̀ ti di kèfèrí ìpìlẹ̀ ṣùgbọ́n a ní nífàkùlì ìtukọ́ ní táwọn tí a nífàkùlì akbar ẹ̀ tó bá wọ́n tún kí ló dé ṣe ọdọ kèfèrí irú kèfèrí o kèfèrí kẹkẹrẹkẹ bọ́ọ̀dé wí ni wọ́n a nífàkùlì ìtukọ́ ní ṣe wọ́n yẹ ìwà mọ̀lẹ́bí ìjọba ilé ìṣẹ̀ ẹ̀kọ́ rẹ̀. Ìjákọ̀. Náà pé àmì pàtàkì ní ìpé orí ọkùnrin rẹ̀ wọ́n láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn akọ̀tọ̀ wa fún ọ. Ní ìwà bẹ̀rẹ̀ ti ọmọ rẹ̀. Ẹ́ Ẹ ọ̀rọ̀ ìgbà mẹ́rin àlàyé kó lọ́dọ̀ láti lè pa apart. And the power power Olùkọ́ bá ń pè é, wọ́n ṣe bọ́lá gbàgbé bí ẹ̀ṣẹ́ wọ́n wá ṣe wọ́n tó wọ́n ṣe epo. Ó ń lè gbá oṣù ìṣẹ̀lọ̀. Sẹ́gbẹ́ ìṣẹ̀lọ̀ kékeré ṣe gbẹ́gbẹ́ nínú ọlọ́run. Ẹ̀yin ló dáwọn ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ní ṣe lẹ́nu bòtí ìbá ti fi olùkọ́ àbùkù àdìsẹ́ nínú rẹ̀ tètè rí ìpìlẹ̀ mi. ṣùgbọ́n báyìí pé mùnà fi tó mú pé rẹ̀ pé òun tún fi ìsìláàmù rẹ̀ kú díẹ̀. wọ́n lọ gba mi. wọ́n yà fi àjùbá tó wá tó lọ́wọ́ ní kó tó mọ́gbẹ́lẹ́ kọ́ ọdọọdún lè fún ẹ̀sẹ̀ gidi. yóò tó máa ń lọ. àyè àyè tó sáwọn. yẹn láǹfẹ̀ ni àmìfáàkú àti ọ̀nà ìyí òun ọ̀gbọ́n yẹn kó ní ẹ̀sìn ṣùgbọ́n ẹgbẹ́ ṣẹlẹ̀ yẹn tí là ń tó ní fáàpù yẹn ànífáàpù lámàjẹ bíi kí bíi kí bíi kéèyàn máa parọ́ tàbí nínú àwọn ẹ̀sìn kéèyàn sọ̀rọ̀ kó parọ́ bíi kí tó ní bí kéèyàn jàǹbá àmánà ìkejì ní bí tuntun ni. bí kéèyàn ṣàdúrà kó mọ́ mọ́ sẹ́ ìwáyà ìta kọ́kà ó mẹ́lẹ̀ tẹ̀lé wa ẹ̀yìn ẹ̀yìn ẹlẹ́gbẹ̀ẹ́ kó jà kó sì yí kó jàdà yẹn kó jà kó sì ra òkú lórí ẹ̀ yóò pọ̀ sọ́nà yóò pàpà sọ́nà lọ́sẹ̀ ìlú ìwé ẹ̀ lọ́dọ̀ ọkọ̀ láyà lọ́dọ̀ rẹ̀ mọ̀ rẹ̀ ẹgbẹ́ ìyàwó lágbára ẹni ló sì sọ yóò lọ àpapọ̀ fi ọmọ kò tẹ̀lé bẹ́ẹ̀ kó sọ́nà owó lórí ẹ̀ irú yẹn ó jà ìwà òkè nínú wa sí ìyẹn náà nínú wa kò náà náà ẹ̀wá tí ìwà ọ̀rẹ́ ti ká ẹ̀wà tó lágbára káyà àdúgbò. pàápàá jùlọ nínú Islam sábò padà tuntun ìṣẹ̀lẹ̀ láàrin wa tí ẹ̀ bá jẹ́ oúnjẹ tuntun náà. ẹgbẹ́ táwọn ọ̀rọ̀ sẹ́yìn tó dòdò ìṣìláàrin Islam àdúgbò àti kúkúrú láàrin àwọn mùsùlùmí náà láàrin tó náà wà ní wàlúwẹ̀lẹ̀ àwọn èyẹ gbọdọ̀ ló dédé torí náà wọn tẹ bá ń tẹ ìpínlẹ̀ mi ènìyàn ṣé yóò bá ti súnà òyìn súnà yóò bá tó bẹ́ẹ̀ tẹ̀lé ọjọ́ ìmọ̀lẹ́ ti tẹ́lẹ̀ wọ́n bá jẹ́ òkolo kọ́ ní kíkí yóò tó kolo wọ́n bá jẹ́ ọ̀sàkálà ọjọ́ ọ̀sàkálà àbáfẹ́ mo gbà ẹ́ ẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sọ́nà ayọ̀ ewé ni o tó kó o tó kó sáká ọmú jẹ́bẹ̀lẹ̀ ọmú jẹ́bẹ̀lẹ̀ ọmú jáàmù títọ́ wà ẹ̀dọ́ fẹ́sìlámù ló ti jáàmù fẹ́sìlámù wọ́n ti fìlámù pẹ̀lú kúfúrú pọ̀ bẹ́ẹ̀ náà ní súnà súnà tá à ń sọ náà ní àsàlàfíyà bẹ́ẹ̀ wọ́n dájú púpọ̀ wọ́n dápa tọ́ba ti súnà ti súnà tọ́jú á ti súnà lélẹ̀ bàbá mi ní á ti súnà kó lóye sọ àbò àléhà wà á kó alẹ́ àbẹ̀dàwádì ẹ̀sìn yìí kọ̀rọ̀ nífẹ̀ kìnnáyàtọ̀ àti kó wà tó sàmọ́sọ̀ nígbà náà nífẹ̀ ká gbé rẹ̀ bá a ti wà yín mọ́tò nàgẹ́ ní àyíkú náà oríṣi ìtàlà wọn ní ìṣẹ̀lẹ̀ ẹlòmí súnátú máa àlèkùnléyà súnà àtàwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹjọ́ dàpọ̀ súnátù bàbá irú yìí láti pé ní àwọn èèyàn tó jẹ́ pé ní oníbílẹ̀ àti wọn lọ́dà tó pé sílẹ̀ oníbílẹ̀ ló dá wa lálẹ́ ogun òpin mọ́ ara rẹ̀ bẹ́ẹ̀ ni alẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ tó wọ́n ṣe oṣù lórí wọn ìdára tó fún wọn pé lẹ́kọ̀ọ́ kan tó tó wọn gbọ́n lọ́wọ́ ló pẹ̀lú ayé ẹ̀kọ́ bọ́tá wọn tó wà bọ́ọ̀tún ní kíkíà làwọn náà ní bọ́ọ̀lù ti bọ́ọ̀lù ti ti wá lò kí tó ilé fún wọn ní ṣùgbọ́n òní lọ́dọ̀ òní lọ́dọ̀ síbi lọ́dọ̀ à eléyìí ti fẹ́ràn kó ìfàsẹ́yìn bá ọ̀rọ̀ súnà torí pé àwọn ìlú ni wọ́n kó wa. tó fi ẹgbẹ́ ìyẹn má wàá dì ẹ má wàá dì báwo á wàá dì mo kọ kí ẹ̀ka tó ti ṣe fún ìgbọ́lọ́kẹ́ yìí ní tó jọ mọ́ lọ́rọ̀ yìí ẹ̀ka ẹ̀ mọ́pẹ̀lá ẹ̀ fún ọ̀sán ẹ̀fọ́ làbújá ẹ̀ fẹ́ fún mi ẹ̀ mọ́pẹ̀lá ẹ̀ afárí ẹ̀ ń ṣe tẹ́ kí ara yìí ni ẹ̀ ń fọ́ra yín mọ́ yìí ṣé bẹ́ẹ̀ ni abẹ́ lọ bẹ́ẹ̀ àlekọ́lá ń sọ̀rọ̀ ọmọ máa lè tẹ́ bá ní láwa padà fáyé àwọn sọ̀hábà tí ẹ mú ìdáàmú tó ẹ̀fà bá ń ṣe sí àìsàn ẹ̀dá gbogbo àwọn mùsùlùmí padà sí ìlú ìsìláàmù tó ṣe sí kèlè àníkọ́ra wọn nígbà wọn sọ̀là sí àwọn àjẹ́ tẹ́mọ̀ tí wọ́n rẹ̀ ẹ́ kí ìtumẹ̀ tẹ́ bá dá gbogbo èèyàn padà síbẹ̀ yóò ti máa rúkú mọ́ ẹ́ ẹ́ máa ní kílẹ̀ kílẹ̀ yìí kílẹ̀ mọ̀jẹ́ mọ̀ kílẹ̀ yìí kílẹ̀ yìí gbogbo ẹ bá dé yálà kílẹ̀ àwọn náà muslim gbogbo bí táwa gbogbo àwọn ìsìlámù ọ̀sọ̀ àbá ṣùgbọ́n kẹ́ni tó wọ̀ hàn kó lọ rọ́lọ́ kó wọn ti bàjẹ́ lọ́lẹ̀ kẹ́ni tó wọ̀ hàn kó wọn kà fún àwọn èèyàn kékeré alùpùpù yìí apá lọ́tọ̀ọ̀tọ̀ àyẹ̀tọ́ wa bẹ́ẹ̀ tó nílé ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ìṣeré ìjọba ìwé nígbà yẹn máa ń sẹpẹrẹtì yìí tó dáṣẹ àbí fún àwọn kó ata èwo ní máa ń dẹ́kun tó ẹ̀ àti ìṣèlú bàbá náà sábà dá tó tọrọ tó dá ìwọ ní ìṣèlú àwọn ọ̀sẹ̀ bàtí náà sábà fẹ́ pé ìfẹ́ tó fi ẹ̀ tàbí tẹ̀lé kò sẹ́sà o ìyẹn ní kálukú báyìí là wà ṣùgbọ́n àwọn èèyàn wà láwùjọ wa lẹ́nu à ń kìlọ̀ fún akákèéfì wọ́n fẹ́ da mí pọ̀ mọ́ sábà nẹ́ẹ̀sì ni wà á ti bá ń ṣe. wọ́n lè wọ́n lè lọ ní nẹ́tọ́ọ̀sì ọ̀nà tí nígbà mẹ́fàwọn ẹ̀ka ìkọ̀wánù ìmú níkíní ní nàìjíríà ní ọ̀nà ìjọba àjọ pé kàlàfí lélẹ̀ òun ló wà ń bẹ̀ àwọn àdàlú púpọ̀ wọn sápà ìwà yìí yẹn fi lè fáàbù báwọn ìwò ìbẹ̀rẹ̀ tó wá máa sáfà tó ní súnmọ̀ oríṣiríṣi ìkẹ́ni ìṣẹ̀lẹ̀ ń ṣe o káyà farabalẹ̀ kámẹ́jẹ́ kí ìgbára ta pé yẹn kan mọ́hàmà káàlẹ̀ tìdàràjà tó wú àdìyẹ gbogbo pípọ̀ tó bá gbà lẹ́kọ̀ọ́ bá ṣe tó ẹ̀yìn ìgbà tó di di kíní kan ní ìgbàsà kan ló ní dókítà kan pòfẹ́sọ̀ nínú ìyún kọ́ ló kọ́ kàn wá káàkó yè wọ́n àti yorùbá tó wà lẹ́yìn ẹ̀ka náà tó bẹ̀ tó dáa ní bọ̀t kí náà ń sọ fáwọn èèyàn ó yẹ pé orúkọ yẹn lẹ́nu ló mọ̀ wò pé àtọ́ bá sọ báyìí kò bá àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹni pé ẹjọ́ bá ń kí ìṣubọ̀rọ̀ sínú ẹsẹ̀ lọ tẹ́lẹ̀ ní báńkà jùlọ lẹ́kọ̀ọ́ wa ìṣàkẹ́lẹ́lá ó ń fa àbí sàlàfíà mọ́ra rẹ̀ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ló mọ́ra wọn ẹlòmíì tí ń jẹ́ ọjọ́ pàdé ẹ̀rí ìṣẹ́ra ní ọ̀pọ̀ ọ̀pọ̀ láti ní ìṣẹ́ ní ó yá pẹ̀sẹ̀ra àwọn oníṣẹ́ jáde ẹmọ̀ àbẹ́mọ̀ ìyàtọ̀ kálukọ ra ń ṣe pẹ̀lú àwọn oníwà àdúgbò àwọn oníkùnbọrọ náà ṣùgbọ́n ìsìn ó ti pé àwọn kan fẹ́ máa tó bí àwọn oníṣúná sọ̀là tó yà bọ abẹ́ àwọn èèyàn ọ̀nà kájọ máa ṣe ẹnu ní ìbá lọ́dọ̀ oníṣúná ara tó bá tó lọ́dọ̀ oníṣúná ara tó kí lánà ètò bá pọ̀ àbí àwọn àwọn tó yẹ kó bí inú fẹ́ àti ilé wọ́n ṣe kíkúrú ìjàmọ́ yìí wọ́n ṣe kíni wọ́n ṣe jáyà wọn bí ojú lórí ọ̀rọ̀ dáwọ̀ òkú ẹ̀mí ní kájọ mọ́ ṣe tó tí ẹ bá tó lórí ọ̀rọ̀ náà a máa ṣe ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lórí rẹ̀ ìwà kíni ìwà kíni wà ní fa tó tí ẹ bá lọ bí ìjọba wà lọ rẹ̀ ṣíkè náà oníṣẹ́ gbẹ̀gbẹ̀ ẹ̀rẹ́ kájọ mẹ́rọ̀dá wa pààyàn kan kẹta ní lébà pọ̀ ẹ̀jẹ̀ àwọn ọkọ̀ làwájọ́ irú wọ́n òbèrè wa padà rí púpọ̀ mọ́tàpá nínú àwọn sábà fún wa ọlọ́dún sí náà bá tó àwọn tó sì ló kọ ọtá lẹ́kọ̀ọ́ ọtá tó kọ́ nílẹ̀ yìí lọ́dọ̀ ló bèrè náà ló ń gbé kíní ìlàrúgẹ jù àgọ́dọ̀ tàkíyèsí rẹ̀ ká má bí wà ní fásitì ọlọ́dún sí náà eléyìí ò ní bàbá kọ́nà bàbá wọn wà bàálà àbáni wà lánàá jáde sí ha wà lánàá fásitì náà ọ̀rọ̀ mi ìdílé wọn alùmọ́yìn mi pé ọ̀rọ̀ mi máa sọ̀rọ̀ àtọ̀mí àmì mi fásitì pé sí ẹ̀ka méjì ẹ̀rí ìfẹ̀lẹ́mọ́yìn kó mẹ́sì òní tó bá ní ìṣe pẹ̀lú pé yẹn ti ń fẹ́ mímọ́ ìsìlámù ìkejì òdún yẹn kó mẹ́sì ṣùgbọ́n ìwà tí ò dáa ní ẹlẹ́dẹ̀ẹ́sì lèyìn mọ̀ jẹ́ lọ́dọ̀ ọlọ́run ìlànà pé ní àlùfáà kò láàmú àti kíní kejì ní kúkú tùmí jìnà sí kájẹ́ kí àdìsọ́kàn wa dúró déédéé kájú lórí òdodo bákan náà àwọn àwa wa kájẹ́ kó jẹ́ ìwà ẹ̀sìn kí a máa mú ìwà míì sí ìwà ìdùnnú ìwà wa bí irọ́ pípa ìmọ̀ ìjàmbá ìmọ̀ ìjà ìjà ìjà àti ìdùnnú ìjà àti ìmọ̀. ìmọ̀ ẹni fọkàn tán ìmọ̀ máa dé mi jẹ gbogbo eléyìí nínú tí mo máa jẹ́ kí ẹ̀rọ ìgbò ìgbà ní pàtó abẹ́rẹ́ wọn fún wọn lọ́wọ́ wàhálà tí yóò tán ní kọ̀ọ̀kan wá ṣe ọ̀sán lọ́wọ́ wàhálà ní ìlú wàhálà àti wàhálà